بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته لا أقول حول وضع ترى كيد وساج ونبي محمد صلى الله عليه وسلم في كلام با على صلاة بداية دليل على كلام با لكلام فهو في كبيوه àánú ọlọ́run kọ́ lọ́run kò tí kọ́ máa bá wọn kíra mọ̀ sí arhamar rahim bákan náà labẹ́ lọ́run fún àwọn olùkọ́ wa tọ́lọ́n kọ́ bá wa sọ wọ́n ní ẹ̀sán lórí kíra mọ̀ sí arhamar rahim àbẹ́ lọ́run fún ẹnì kọ̀ọ̀kan wa náà lílọ bíbọ̀ àti jíjẹun nínú lílò kọ́ kò tí kọ́ máa já sí ọ̀rọ̀ kíra mọ̀ sí arhamar rahim àkọ́kọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ wa òní ni yaumul jumu'a bí a ṣe máa rán wa létí àwọn ohun tó tọ́ ohun tó yẹ gẹ́gẹ́ bí mùsùlùmí ní ọjọ́ ìní tí fi ń jẹ́ ọjọ́ ọ̀tọ̀ nínú gbogbo àwọn ọjọ́ tó ń bẹ nínú ọ̀sẹ̀ kan tá à ń lò ṣiṣẹ́ ọjọ́ júmọ́à nínú ẹ̀ ní ìwẹ̀ ìwẹ̀ júmọ́à ètètè lọ sí júmọ́ ìṣàdúrà lọ́pọ̀lọpọ̀ ìṣàdúrà fún ànábì ka kùránì nígbà àwọn nǹkan wọ̀nyí ká tó fi fún ọjọ́ ilé lọ́tọ̀ léyìí tó fi pé àníyàn ìbáàdà náà ni ó fi hàn pé àwa mùsùlùmí ọdún àwa bá ń ṣe kí là máa ń ṣe náà lọ́pọ̀lọpọ̀ ìjọsìn ni pàtí láǹsọ ọdún kan a rí i pé ìjẹ́ ọdún yẹn ìjọsìn kó tún lékún fún wa ń bẹ̀ ni tóbi ẹ̀ islam ẹni tí wọ́n á sọ kúkọ nípa islam ọmọ nípa islam ni tó bá mọ̀ nípa islam yóò rò pé islam ṣe ẹ̀sìn kẹsìn ẹ̀sìn dáadáa ẹ̀sìn tó ẹ̀sìn tó jẹ́ sí pé gbogbo tí ń jẹ́ ìjọmọlúwàbí pátá ibẹ̀ ló wà òun islam àfi tẹ́ni tí ń ṣe ọba tí ọba máa ti ń ṣe lókù tẹ́ni tí islam bá ti máa ti ń ṣe ní ti ń jẹ́ ọmọlúwàbí pátá ní islam ló wà. torí ìdílé abẹ́rẹ́ ọba àlekè ọlá ọlọ́run kókó wa lọ ó jẹ́ kó ṣíṣe àwọn nǹkan wọ̀nyí kó rọ̀ wá lọ́rùn kí ọlọ́run bá àlekè ọlá kó wá gbà ní ìjọsìn lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa. pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run a ó tún mọ tẹ̀síwájú ní tẹ̀síìrù suratul Kahf eléyìí tí à ń bá bọ̀ wá. lénìí pẹ̀lú ògùn ọlọ́run a ó tún mọ wọnú ìpín kejì nínú àwọn kíkọ́p <clears throat> eléyìí tó wà nínú Suratul Kahf. asọ́mọ́ra pé nínú Suratul Kahf yìí àwọn ìtàn tó wà nílẹ̀ tó bíi mẹ́rin tó tó bíi àwọn ìtàn mẹ́rin gbàǹkọ̀gbàǹkọ̀. àkọ́kọ́ ń bẹ̀ ni àwọn àṣàbù ní káàf tọ́lọ̀ fi sọ súra yìí ló kọ gangan òun ni a ti parí ìtàn tiwọn. àwọn ẹlẹ́ẹ̀kejì òun ni àpèjúwe àpèjúwe ni lóòótọ́ ṣùgbọ́n tá a bá ní mọ́tàlì mọ́tàlì sábà máa ní ìtàn nínú adab mọ́tàlì sábà máa ní ìtàn hikima ni ò sábà ní ìtàn ṣùgbọ́n masal ó máa ní kíni ó máa ní ìtàn kan tó ṣáájú yóò wá di òwe wọ́n mọ̀ wá mú àpèjúwe ọ̀rọ̀ yẹn wọ́n mọ̀ wá fi ka òwe fáwọn èèyàn pé wọ́n náà gbọ́ tán báyìí wọ́n náà lè tó fẹ́ nígbà báyìí. ọlọ́run bàálẹ̀ tẹ́lá jó eléyìí wá níbi wa ọ̀nà bí káfẹ́ kò wí fún mi wípé wọ́n náà ronú sírú ìṣẹ̀lẹ̀ tó bá rí báyìí o ó wá jọ bí bàtà pàtàn fún mi náà. tọ́lọ́ba fún wa nígbà láàyè tá a bá lè kà á tán nígbà tá a bá yà púpọ̀. a máa kí ni àtibọ̀ tán tí ń bẹ fún kéèyàn jẹ́ ni tí ọmọ dúpẹ́ fọlọ́wọ́n ba lórí ìdùn tó bá sí fún ni nínú ìdẹ̀ra. kéèyàn sì máa mọ̀ yí pé gbogbo ìdẹ̀ra tọ́lọ́wọ́n ba àlejò ọlá sí fún ni yìí ọlọ́wọ́n ba àlejò ọlá ló ṣe wò torí mélòó mélòó dẹ̀ra tọ́lá ń ṣe fẹ́ lómi láyé kò rí i sí pé ìsàbí ti dẹ̀ra yẹn sọ́dọ̀ ọlọ́run ọba Allah ti fi fún un. yóò rí ayọ̀ yìí pé agbára òun ni òun ṣiṣẹ́ ni ọmọ sọ́ọ̀gù ni kẹ ẹni tó ń bá bẹ níbi tòun kó náà lọ sọ́ọ̀gù lẹ́wọ̀ bàbá sọ́ọ̀gùlà ìyá sọ́ọ̀gùlà ó wá sí ìrú ọpọlọ rẹ pé ká tó bí àwọn kan fọ́gù wọ́n fọ́gù dì sí náà wọ́n sì ń fọ́gù náà ni wọ́n sì ń kankan mú. ọ̀nù èlò wá ni wọ́n tọ́lá ti kó gbogbo ẹ̀ tì ọ́ ọlọ́run ti tẹ ilé fún ọ. kàkà tó ayẹ kó dúpẹ́ fọlọ́run ọba ọwọ́ rí ààrẹ pé ọgbọ́n rẹ ni àwa fọ́gù ni àwa mọ̀ bá ti ń lẹ̀ wọ́n fẹ́ fi jámọ́ jámọ́ gbogbo ẹ̀ làwọn já káàkiri pẹ̀lẹ́ àbájámjáǹsì jámẹ́jámẹ́ rẹ lómi ṣe jámẹ́jámẹ́ ju tiẹ̀ lọ kódà ó jámẹ́jámẹ́ rẹ débi pé ọjà pakó nàìjíríà ó dé tòun tòsí náà ni ó dé tòun ti kẹ́nẹ́ ó dé tòun tòsí náà ni mélòó wá ní jámẹ́jámẹ́ tí wọ́n jámẹ́jámẹ́ káàkiri tọ́lọ̀ ti bọ̀ tó papọ̀ tọ́lọ̀ ti ní kò di ẹni tọ́lọ̀ ní kò ọ̀rọ̀ ó kó jọ sọ́dọ̀ rẹ̀ òun tọ́lọ̀ ní kò bá rí kó jọ tọ́jú àjùlọ̀ ọ̀fẹ́ tọ́lọ̀ ń fún ọ ọlọ́run lọ́jọ́ kan mọ̀ yín pé ọ̀dọ̀ wọn ọlọ́run ọba ló ti wá kò sì sí tó wọn lè ti ń bẹ̀ máa dúpọ́ bọ́ lọ́wọ́ ọba náà ni dúpọ́ bọ́ lọ́wọ́ ọba yìí wá ní ó wá ní òun ṣe papọ̀ mọ́ kéèyàn máa lo ìdẹ́ra òun síbi tọ́lọ́wọ́ ọba ní tọ́lá fẹ́ kéèyàn máa ṣe kéde kéèyàn máa lo àwọn ìdẹ́ra àbí àjùlọ lákan tọ́lọ́wọ́ gbé fún nìyẹn kéèyàn máa lò síbi tọ́lọ́wọ́ ọba ní tọ́lá fẹ́. torí ìdí eléyìí ọlọ́run ọba ọba Allah ó ń sàlàyé fún wa nínú súrà yìí a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim واضرب لهم مثلا رجلين جعلنا لأحدهما جنتين من أعناب وأفدناهما بنخل وخفضناهما بنخل وجعلنا بينهما زرعا كلتا الجنتين آتت أكلها ولم تظلم منه شيئا وفجرنا خلالهما نهرا وكان له ثمر فقال لصاحبه وهو يؤاوره أنا أكثر منك مالا وأعز نفرا ودخل جنته وهو ظالم لنفسه قال ما أظن أن تبيد أبي أبدا وما أظن الساعة قائمة ولئن رددت إلى ربي لأجدن خيرا منها منقلبا قال له صاحبه وهو يحاوره أقبلت من الذي خلقك من تراب أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سوءك رجلا لكن هو الله ربي ولا أشرك بربي أحدا أنا بابا لك ولا أنصب وإن سريت ó ní wàdìríbìlà òun mẹ́tàlá ayé ànábì ìrọ̀ ànábì ìrọ̀ òjúṣe ọlọ́run wàdìríbìlà òun mẹ́tàlá ó tún àṣàlàyé fáwọn ẹjọ́ rẹ bí àpèjúwe kan fún fi ṣàlàyé fún wọn àwọn àpèjúwe rọ̀jùlẹ́yìn nìyí ṣàlàyé àwọn àpèjúwe ọkùnrin méjì kan fún wa tó ṣe wípé ìkan jẹ́ olùgbọ́ náà ọba gbọ́ ó jẹ́ ẹni tí ó mọ̀ọ́re látara ńtọ́nà ọba àlejò ẹ láti fún ìkejì sì jẹ́ káfíìrù àti gbàbọ̀ọ́rẹ́ ọlọ́run ọba mẹ́lẹ̀ ẹni tí èdúpẹ́ ìdẹ̀ra ọlọ́run tọ́lọ́run bá ṣe fún un ọlọ́wọ́ ní ìrà nẹ́bí wádìrí bí láwọn mọ́tàlá àní fún àwọn èèyàn lápèjúwe pàpèjúwe yìí fi hàn wọ́n fi lélẹ̀ fún wọn. àwọn ọkùnrin méjì kan ja'alna li adihima jannatayn. ìkànnì wọn a fún ní ọgbà oko jannatu rí ọgbà oko níjẹ́bẹ̀. ayé bùkán afun ní bùkánẹ́yìn ọgbà oko méjì kan afun. ní àná bí wọ́n nínú nǹkan tó kún ní ọgbà oko yìí ta ni kó jí pépé nínú oko ẹ̀ ta ni kó jọ lójú kó rí gẹ́gẹ́ bí wípé a ah, kábẹ̀mí náà bá wọnú oko lóko a ah, ẹ̀gbọ́n. ètí ń gbin kòkó tọdún ní yàtọ̀ mo ti ń gbin iṣu áá tọdún ní mo ti ń gbin ẹ̀gẹ́ tọdún ní kí wàá ní tọ́lọ̀ ní kó jáde da nínú ọgbà oko tiẹ̀ náà lọ́dún náà kọ́ jọ lójú ọlọ́run ọba àlejò ọlá ní ní ànábì nínú àwọn èso àjàrà èso grape sẹ́yìn pé ó póríṣiríṣi sẹ́yìn pé ọ̀kan ìkan ní èyí tó máa dàbí tí wọ́n máa ń pè é bambútù kan tó báyìí yóò kọ́ ò ìkan bẹ báyìí tó yẹ pé òun wọ́n lówó báyìí gan sí tútù rẹ̀ wọ́n tó bá rí èyí tá à ń sẹ́wọ́ yìí tó bá kún inú kebí ṣe pépè òwe yẹn nítorí súnmọ́ lásìkò tá a wà yìí ni pé tó bá yíṣu kórí tí ò bá kún dáadáa kò lè less than there be six thousand àbí bẹ́ẹ̀ lọ. <laughs> place ò tá à ń sọ yìí. wọ́n á ti ń tà sínú àwọn náà ní gbígbé ẹni wọ́n ń tà yẹn ẹ̀rọ pé wọ́n máa ń tà sínú gbé ìṣúra ẹ̀ ìtọ́ba ti gbé rẹ̀ nù. ìgbọ́n tuntun rẹ̀ wọ́n wọ́n fẹ́ wọ́n ju gbé lọ. torí ìdí eléyìí ọlọ́wọ́ bá àlejò ọlá ó ń gbé kámẹ́ yìí pé nínú nǹkan tó ń fún nínú ọgbà oko rẹ̀ tó jí pépé tó jọjú gbà náà tẹ̀kún àwọn nǹkan tó sì wọ́n lówó náà nìyẹn nínú àwọn ètò jíjẹ ó sì ríṣì lára gan náà lójú owó rẹ̀ náà wọ́n oríṣiríṣi àwọn iṣẹ́ ń ṣe lára gbogbo àti lọ́wọ́ yìí náà ọlọ́run bá bóyá láti rí kéèyàn máa jẹ oníṣẹ́ tó ń ṣe lára ó ní wúlò tó wúlò fún lára ọlọ́run bá ní pẹ́ láwa ń sọ fún wa yìí pé nínú ọgbà oko yìí àtikó níbi èso inab ìyẹn ní èso àjàrà kódà ìyẹn nìkan kọ́ wà fásitì àwọn ọmọ ìbílẹ̀ kalẹ̀ ọgbà oko méjèèjì àwa tún ní kó rọ kiri ká àti kúnnú ọgbà náà bìnnákàlì dàbídùn náà tó ń bẹ́ńbẹ́ ìfojì dàbídùn. ìyẹn na tó kún ní ẹ̀sí ó kún ní ẹ̀sí ọ̀rọ̀ kiri ká gbogbo ẹ̀. ọlọ́ni wájà ńlá báyìí náà ìyẹn nìkan tó kọ́ àtúní sáré ní àwọn nǹkan ọ̀gbìn eléyìí a ní káwọn nǹkan ọ̀gbìn míì náà ọlọ́wọ́ ní kíldàlì jàǹnà tẹ́yìn ọlọ́ní àwọn ọgbà oko méjèèjì àwọn ọgbà oko méjèèjì tá à sọ yìí ta ni kí àwọn nǹkan jáde ń bẹ̀ yìí ọlọ́wọ́ bá lè kí ọlá ń sọ fún wa yìí pé kíldàlì jàǹnà tẹ́yìn àwọn ọgbà oko méjèèjì tá a la fọ́kùnrin yìí. àtàtì òkúla méjèèjì náà ló mú àwọn èso rẹ̀ jáde ní gẹ̀nẹ̀ ní kíkankíkan ìyẹn ní gbogbo ìgbà kò sígbà tó so èyí tí wọ́n débẹ̀ tán ní eréso já lẹ́nu yìí bọ́gbà ọkùnrin rẹ̀ yìí bó ṣe rí nìyẹn tó ṣe wípé ó wá ń jọ ọ́ lójú ọgbà oko náà látara àwọn nǹkan tó wà ń bẹ̀ yìí ó wá ń jọ ọ́ lójú. ọlọ́ọ̀bà àlẹ́sọ̀lá ni ọlọ́ntẹ̀lí mi ò ṣe tẹ̀lí mi ò ṣe á níbi ìtumọ̀ rẹ̀ ni wípé láńtẹ́ńkún mi ò ṣe á dín kẹta kù ní ọgbà oko rẹ̀ yìí gbogbo ìgbà ní ọgbà oko rẹ̀ yìí ń kó sí fún àwọn nǹkan èso sísìn rí oríṣiríṣi àwọn nǹkan èso tó yí ń bẹ̀ kò sígbà kan tó débẹ̀ tí òre já bẹ́ẹ̀ ni ọlọ́ọ̀bà àlẹ́sọ̀lá ṣe é ọ̀rọ̀ ni wọ́n bá jarna kì láàláwọ̀ máa ń hara àlùsọ yìí pé nínú tí ọgbà oko yìí tóbi jẹ́ pé gbogbo àwọn nǹkan rẹ̀ ó mẹ́sàn jáde dáadáa òun ni omi tá a tún jẹ́ kó jáde kìláàlà ọmọ ẹ̀nà àrọ̀ a kí odò ẹ̀rí àwọn odò tí máa sàn. a ní kó kẹjọ nínú ọgbà oko yẹn náà tó ṣe yí pé ìtò lè fa kírúgbìn kó o ti gbẹ oníkọ́mọ̀ rómi. tó túmọ̀ sí wípé kò tún ní wàhálà kankan nípa ọ̀rọ̀ omi. àwọn irúgbìn yẹn rí omi fà wọ́n ṣe fẹ́. ìyẹn jẹ́ kí nǹkan ọkọ̀ yẹn kó da ọlọ́run wa káàánú láwọn ohun tá a máa rán ó wá jẹ́ kí èso ó wà fún ọgbà oko náà àti fún dúkìá kọ́ máa rí owó tó pọ̀ ẹni tó ní kọ́ máa rówó tó pọ̀ ń bẹ̀. bá ti fún arákùnrin tí فقال لصاحبه وهو يحاوره ló wá ń sọ fún ọ̀rẹ́ rẹ̀ ẹnì kejì rẹ̀ tẹ̀ bá méjì ní ọlọ́run pé ọlọ́run kọ́kọ́ ń sọ̀rọ̀ nípa ẹni àkọ́kọ́ ó wá padà sọ́dọ̀ ẹni ẹ̀kejì náà báyìí ẹni àkọ́kọ́ ta ní àti ọgbà oko fún yìí lọ́ba jẹun yé ń kan àtọ̀rẹ́ rẹ̀ wọ́n bá jẹun sọ̀rọ̀ wọ́n wáyé àwírò wọn. tó jẹ́ ń tàkùn na sọ ẹ̀rí tó jẹ́ bẹ̀rẹ̀ sí ní sàlàyé ọ̀rọ̀ fúnra wọn ìgbà tí ẹni tá a ṣe ọgbà O tí ó gbẹ́nu pa tó bá sọ fún ọ̀rẹ́ ẹ̀ ó ní ní èmi tó ń wò yìí ó yẹ kó o máa ana ní mo lówó ju ọ lọ tàbí gẹ́gẹ́ bó lówó náà ti máa gun olówó ń gbà ẹni tó bá ti báwọn olówó ṣe dáadáa pàápàá jùlọ àwọn olówó tó yẹ pé níwọ̀n lẹ́kùn yé wọn ma lọ́dún lówó tẹ̀sán bá yé òní ṣègbéraga pẹ̀lú owó tó ní. ṣùgbọ́n àwọn tí wọ́n sì yé dáadáa náà wọ́n máa ń ṣègbéraga pẹ̀lú owó wọn. látara bẹ́ẹ̀ eléyìí náà wọ́n bẹ́ẹ̀ fi hàn ọ̀rẹ́ ó ní àná akíkárù ní kàmẹ́lá owó yẹn gangan rúbọ lójú wàá rí rẹ̀ pé áà ana asigaru ní nkà máa ń da sẹ́yìn bọ́lá ẹnu káánà làwù sámárù ó kó èrè oko ọwọ́ àjọ lójú pé ẹ́ èmi mo ní gbogbo àwọn èrè oko tó pọ̀ tó wáyé nígbà tó ká gbogbo àwọn èso kéré ẹ́ tẹ́lẹ̀ yìí bá dé ọjà léyìí tó sì jẹ́ sí wípé láwọn tó dá ọlọ́run ọba mà kọ́dà nǹkan yìí ò ní jọ wọ́n lójú mo ti sọ rí náà ilé tó sojú àtúnfáyì táwọn èèyàn máa ń ròyìn nígbà tá a fi wà ní nígẹ̀rì àwọn gbogbo inú àwẹ̀ Ramadan nígbà náà o ìlìsọmọ níṣẹ́ o wọ́n ó gbé dàbídò wá fún wa dàbídò tá à ń sọ yìí kíìsì kọ̀ọ̀kan ni wọ́n ra ṣe yẹn ni àpò kéékèèké wáyé ni wọ́n ra ṣe ẹnì kọ̀ọ̀kan ni gba bíi méjì méjì bá a ti pọ̀ tó nínú ọgbà ní gbogbo sírẹ́ǹtì ó pín fún wa lọ́fẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni. ọ̀kan náà tó wá sojú mi ní màdínà ìjọ kan à ń lọ sí aráàmù mẹ́dání níjọ́ náà náà lẹ́ẹ̀kì rọ̀ à ń bọ̀ láti òkè ṣé sírì kọ́ ni níjọ́ náà ìwọ̀n á sírì ni. Tàbí ta bọ́ sí síìtì ibi tí mọ́sáàsì wà gangan. Torí bí ẹlẹ́ẹ̀kejì àti wá bọ́ sí street ibi tí mọ́ṣáláṣí wà gangan tẹ̀pá ti wo mọ́ṣáláṣí náà kankan báyìí ilọ́ọ̀sì kan akàndí tọ́kàn páàkì ni ilọ́ọ̀sì yẹn dàbídùn ló kó síbẹ̀ tó ga ó sì ṣe ní kíìsì kọ̀ọ̀kan kíìsì kọ̀ọ̀kan wọ́n tún bẹ àwọn èèyàn kó ti láyàrá ètò láyàrá ètò láti láti ọ̀wà kìí ṣe dàbídùn ti ẹ̀sìpáyà o àwọn dàbídùn tí wọ́n ti máa fi oyin pírísáfẹ̀ tí máa rọ̀ táyà máa jẹ yẹn òun ni o tẹ́nìkan tóun kójú ọtọ́jọ́ méjì tíyàn wo iye tẹ́ni yẹn tí n tó fún àyẹn tó lè wọ́ọ̀tì kíyàn wo iye tí àpùkọ̀ kan yẹn kí dáhùn sọ̀rọ̀ kíyàn wo iye tó lè wọ́n náà mẹ́tẹ́ bàrà àdàtí tó ń sùn ẹ̀yọ́ bí mẹ́rin báyọ̀ lóyún dà ẹ́ tí wọ́n lé nira ẹ̀yọ́ bí mẹ́rin kékeré báyìí tí wọ́n lé nira kọ́ á wo iye tí ó wà nínú ìyí àpò táǹsọ̀ yẹn kí tí wọ́n fi yẹn nìkan kó tí wọ́n á ga tó nínú mọ́tò tó fi wá jẹ́ ń pin fáwọn èèyàn lọ́kọ̀ọ̀kan láti sọ wípé ẹni tóun bá mọ ọlọ́run gbogbo tóun kó lè ní kò ní jọ lójú kò ní jọ kí ni kò ní jọ lójú òun mọ̀ yín pé ẹ kéèyàn fi ṣètò ọlọ́run ni ṣùgbọ́n ẹni tí kò bá ti dá ọlọ́run ọba náà gbogbo tó bá ti ní yóò jọ lójú ni lẹ́yìn bá ti di di tó ní bá ti ní ṣe ìgbéraga ìwà náà ti sọ pé ìgbéraga ní síwájú kí ni kọ́nà kọ́mẹ́jà parun torí ìdí eléyìí arákùnrin náà wá ń bẹ́ni tó jìnà sọ̀rọ̀ jọ ẹ̀fẹ́ ara akẹ́bàrù ní nǹkan máa la gbogbo ọtí wọn náà ní takó fún ọ gbọ́rọ̀ ọ̀rọ̀ tẹ́ni tó ń fọ́njọ́ náà tọ́rọ̀ bá jọ ilé ìlọ́yìí padà tó láti bọ̀ rẹ̀ ó dá. ní sọ fún kejì rẹ̀ ara la mo lówó ọ lọ. kí ló bàtẹ́ sọ bẹ́ẹ̀ ni pé bí àwàdà náà wọ́n máa ṣe ụba ṣùgbọ́n Yorùbá ní bí àwàdà náà lòdù ọ̀rọ̀ ti jáde bí àwàdà náà lòdù ọ̀rọ̀ ti jáde ẹ máa di àwọn ọ̀rẹ́ àtọ̀rẹ́ mi gbà mí ọ̀rẹ́ kejì náà ti sọ yé èsì fọ́tọ̀ nígbà tó yẹ kó ń gbà fọ́nà fọ́nà ti kára nìyẹn yóò kà sára náà ní rẹ̀ dùn torí pé tọ́lá tó bínú ayé tó rí ti tẹ́ bínú ọ̀rẹ́ rẹ̀ tí ń fi tọ́lọ̀ ń ṣe fún tí fi ń yọ ẹnìkejì ẹ̀. tọ́wọ́ wàá mọ̀mọ́ yọ ká sára bẹ́ẹ̀ yìí pẹ́tọ̀ ìwọ láfẹ́ sí nílẹ̀ níbi òkú sọ́nà tá a lè fi káyé já àti káyà gbìyànjú kó káyà kó ṣe kíni kó káyà kó gbìyànjú ká ti sùúrù fúnra wa. látara bẹ́ẹ̀ ó ní wàá dunná bàrà mo lówó mo léèyàn ẹni tó léèyàn ló lówó abẹ́rẹ́ ìdá ẹni tó léèyàn ló lówó èmi lówó kò tó léyìn jù ọ lọ lẹ́fà rán amẹ́ríkà torí pé wọ́n ń sọ ìwọ ẹni tó bá lówó lọ́wọ́ la yóò béèrè bẹ́ẹ̀sì nílò tọ́ ẹgbẹ́ lówó lọ́wọ́ ni ọba ti lówó lọ́wọ́ ni la yóò béèrè wọ́n béèrè tó bá mílì jẹ́rẹ́ ìwádìí gbọ́ kó lówó béèrè o ìfọ́n ọba lówó lọ́wọ́ ẹnìkan ni mọ̀ wọ́n fi pẹ̀lú ọsọnù ní òjijì kan ẹnìkan ìfọ́n tó wà kó lówó lọ́wọ́ sábà pé owó sì wà lọ́wọ́ rẹ dáadáa àwọn béèrè o wọ́n ni wọ́n lè padà sá fún wọn nígbà tó bá fún wọn àmọ́ wọ́n kọ̀ọ̀kan béèrè nígbà tó bá wà ìyẹn náà fúláàdù pé oh, oh, wa tí láti ẹbí gbọ́dọ̀ béèrè wa wọ́n gbọ́dọ̀ fẹ́ ṣe kán béèrè wa. pẹ̀lẹ́ pé àwọn fẹ́ ní náfà àwọn ti ẹbí yìí náà ìpè owó tó ní ojú níyàwó tó pọ̀ ó sì jọ láwọn ọmọ tó pọ̀ owó tó ní lọ́wọ́ ọ wá jẹ́ kọ́mọ fúláàdù nínú ilẹ̀ bùkátà tó ń gbé bùkátà táwọn yìí ń gbé tọ́wà lórí wa ẹgbẹ́ máa wọn olówó náà ti máa ń sọ lóòótọ́ bùkátà ń gbé ń gbé yìí lórí bùkátà tó ń gbé. arákùnrin náà jẹun yóò tó ń jẹ náà ó wá ju gbogbo ń tó ní ọ̀rọ̀ ní ní mẹ́lẹ̀ nílùú ẹ lọ kọ́dà wa á dùn náà òun ni iyì tó gbà lérò ń bẹ̀ yẹn. ọlọ́ọ̀bà àlejò ọlá ní ìyẹn nìkan tó kọ́ wàdákọ́lá jannata wọn wàhùn àdọ́ọ̀lẹ̀ mọ̀lẹ́nà sí i. wọ́n arákùnrin yìí ó tún wọnú ọgbà oko rẹ̀ níjọ́ kan wàhùn àdọ́ọ̀lẹ̀ mọ̀lẹ́nà sí lẹ́ni tó ṣàbùsí fún rẹ̀. kíláàbùsí tó ṣe òun náà ní kúfúrù níímà. ó ṣàì moore ìdẹ̀ra tọ́nà ọba àlejò láti fún. kí ni ọ̀nà tó dàgbé gbà kọ́ọ̀lù lọ́ba yanu pàkà ńjọ ó ní màá dúnnú àná àbí iyì màá dúnnú àná máa dúnnú àǹtẹ̀bí dà àbí i abàdà máa àdúnnú àǹtẹ̀bí dà àbí abàdà. eléyìí kọjá kí oko yìí ó parẹ́ láéláé ìsìn tó lè ṣe oko tiwa yìí a ẹni tó pọ̀ dé yìí gẹ́gẹ́ bó ti pa àwọn olówó mi náà tó bá wo owó rẹ̀ ti pọ̀ tó tó wà ní bàtà náà wọnú ẹ̀ yóò ṣe kíni yóò wẹ̀ yóò yíra yóò yíra yóò wẹ̀ yóò tún ṣe kíni yóò tún jáde padà nígbà tí o bá rí ibi tó parẹ́ mọ́ ibi tó wó yìí pọ̀ dé sẹ̀ǹkọ́ àwọn olówó kan náà sọ fẹ́ Nàìjíríà yìí pé bàbá náà bá wọnú owó àwọn níbi tó lọ́wọ́ bó àwọn olówó dé àgbà náà jẹjẹjẹjẹjẹ náà olóòtú kó mẹ́rin tó jáde náà ni owó tó wà mẹ́rin náà ni owó tó wó lágbà náà ń wọbẹ̀ náà ń pẹ́ àgbà náà ti wọ́ owó rẹ̀ bẹ́ẹ̀ bá tó wó bàgbà náà bá wọbẹ̀ àwọn ọ̀nà papọ̀ náà ni àwọn tó ń nà pọ̀ kìí ṣe ẹni tó sọ ọ̀hún ló kọ́ sọ bẹ́ẹ̀ ẹnìkan náà ti sọ bẹ́ẹ̀ ṣáájú láti one thousand four hundred plus ago náà lọ́wọ́ bá a lè kọ́ láǹsọ fún wa yìí ọlọ́wọ́ bá a lè kọ́ láti pàtàkì fún wa tó sì dájú pé nǹkan yẹn ti ṣẹlẹ̀ ṣáájú before then kọ́nà ọba àdìpẹ̀lá tó sọ ọlọ́run ọba yẹn ti fẹ̀yẹ̀ tá à ń sọ yìí ti ṣẹlẹ̀ kọ́nà òtó gba gbé tàn wá. ìwọ náà gbogbo ntọ́nà ọba àlejò ọlá bá ṣe fún ọ mẹ́jọ jọ lójú tó fi wá dàbí ọlọ́run gbogbo ntọ́nà ọba ṣe fún ọ ọlọ́run ni ọmọ rẹ sílẹ̀ ìtọ́nà dẹ́pà jáde fún wa nìyẹn ogun táǹkà bọ̀ ọba ọlọ́run bá àlejò ọlá ní ẹ̀rọ ọlọ́run kọ́kọ́ tó máa fi wà wà bẹ́ẹ̀lì mọ́ lè ná fi pé tó ṣe ní ọwọ́ sábò sí fúnrẹ̀ abẹ́rùgbà ọlọ́ni tọ́kọ̀ ọ̀làjà mẹ́ta ọwọ́nú ọgbà oko rẹ̀ ń jẹ́ náà fọwọ́ bẹ́ẹ̀lì mọ́ lè ná fi kí ni wàá òye jẹ náà wàá òye hàlì hàlù rẹ̀ ń jọ náà lẹ́ni tó sábò sí fúnrẹ̀ hmm? torí pé kí ni kéèké nìkan ló wà ń bẹ̀ ń jẹ́ náà ọ̀rẹ́ rẹ tó tẹ̀lé wá fi hàn ọ̀rẹ́ ẹgbẹ́ rẹ pé ká lọ wà lọ wo tí mo ní ibi hàn ọ̀rẹ́ rẹ ń jẹ́ náà níbi ah wọn náà wò kẹ́nìkan máa sọ pé irú eléyìí ah ah ká ní irú eléyìí gan wá mo tẹ̀ ń tiẹ̀ sọ fún mi ká ló ní irú eléyìí ládùúgbò wa yìí tẹ́lẹ̀ bá kọ́lé ìjọ ah ah mọ́tò táwa ń lò bàbá ńlá ẹnìkan ò lè lórí ẹ ládùúgbò yìí aago táwa ń lò gbogbo ẹ̀yọ́ àmọ́ tó takọ fáwọn èèyàn tó fáwọn fáwọn èèyàn ló ti gbàgbé wípé òun fọ́ ara òun ìpìlẹ̀ òun náà àìsí lọ́bẹ̀rẹ̀ òun àìsí ló pilẹ̀ gbogbo wa pa àti tẹ́lẹ̀ lọ́dúnkìlá sùn lè ǹsán àlàádàm àìsí ìpìlẹ̀ wa àní ẹni tó jẹ́ wọn tí sí yẹ wa bíi ó bìrẹ̀ léèrè tí sí yẹ wà. dẹ́gun sixty years ago mo wà ń gbà náà ẹni ọjọ́ mọ years léèrè thirty two years ago mo wà wọ́n náà ṣe pé àyè di kọ̀mọ́ tó wà tó ṣe wá ní náà nìyẹn náà àìsí ni àìsí ni gbogbo wa tí wàá ní wá táwa ṣe fáàrí kí ni fáàrí wa kí ni kúrí wa. ما جرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك بأي صورة ما شاء ركبك أولو أولو بعدك ولا إنسي ما جرك بربك الكريم إنسي تقول لا يا سلام وبارك الدعو الذي خلقك من تريد قبطي يطيق ونطيق òun ló fún ọ ní súrà tó wù ú tó dá ọ òun ló dá ọ tó jẹ kó pé lẹ́dàá tó bá gbé orí síbi tẹ́sẹ̀ wà fún lórí ọ̀rùn jáde jẹ̀nu lórí tó gbé orí ẹ̀ síbi tẹ́sẹ̀ wà yẹn pọ̀ lórí wọ́n lè jẹ́ fojú fojú fojú wo wò gbogbo tiẹ̀ lè rí àwọn náà tó rí báwa ní tẹ́sẹ̀ wà ọ̀ á kò gbé sílẹ̀ ó gbé orí síbi tó gbé sí wọn sì tẹ́sẹ̀ tọ́lá lọ fi ojú rẹ méjèèjì tó fi síbi ikùn rẹ tẹ́fẹ́ yìí kò báyìí lóbi rí náà wọ́n náà ti àfojú òbó lọ́wọ́ rí. ọ̀wọ́ tó fi jẹun yẹn tó bá sọ bí rù mọ́ ọ lọ́wọ́ kí lọ́wọ́ ṣe. ọlọ́wọ́ á tó gbogbo ẹ̀sìn fẹ́ kó fi sí. ọlọ́wọ́ á ní wọ́n wà bẹ́ẹ̀ ni mo lè náà sí alábòsí ọkùnrin ó sàbòsí. kí ló ń sàbòsí? kọ́ọ̀lá máa àdéhùn Ah, ìparun kan ò lè wọnú ọgbà oko yìí láíláí ẹ̀rí àwọn àbọ̀ǹtẹ̀sì wọn ní ní má àdúnnù àǹtẹ̀fúnà àdìhílẹ̀ àdìkọ̀ ọgbà oko yìí ò lè parẹ́ láíláí abẹ́rẹ́ gan kọ́dà ọlọ́run bá lè pẹ̀lú àwọn tó mú ta òkì ìdọ̀ yẹn pé ó sọ bí tààkì àsọfọwọ́gbáyà ìyá ló ń sọ ah ah yàrá lẹ́yìn dáàbá tẹ́lẹ̀ àtẹ̀gbẹ́ni. ẹ̀rọ àsọ̀rọ̀ gbẹ́nu arúgbó ní fọ̀rọ̀ nígbà tó nígbà tó ń lọ dá gbogbo àwọn èèyàn sí bẹ́lẹ̀. ọlọ́ni arákùnrin náà ń sọ bẹ́ẹ̀ ń jọ náà kódà ìyẹn nìkan tó kọ́ tó ní wà bá dùnú sáàkà kọ ìmọ̀ gẹ́gẹ́ bá àwọn olówó ti ṣe lẹ́nu ọba dá ọlọ́wọ́ bá mà nínú wa wọn àhùwà ìgbà tálíkì àmọ́ òtí ẹ̀ ní dé láti ìpè ọjọ́ àlùkìyámọ̀ nírọ́ ọ̀nà bíi méjì sí mẹ́ta làwọn èèyàn pín sí lórí ẹ̀ ẹni tí ó sọ wípé kò sí ti ń jẹ́ ọjọ́ ń bẹ lẹ́nu rẹ̀ lóòótọ́ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ tí ó ní ti ń jẹ́ bẹ́ẹ̀ sọ pé bẹ́ẹ̀ ọjọ́ wà lóòótọ́ ṣùgbọ́n ìwà ọwọ́ rẹ̀ ta kò wà gbogbo ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àpá àwọn kan sọ́sọ́ àdùmọ̀jì ìjà ara àbẹ̀dá kàláró onígbà táwọn ti wà ní Saudi wọ́n dákọ̀ bàbá kan onígbà bàbá yẹn jọ àwọn lọ dáadáa ṣùgbọ́n mú àwọn bí ọ̀rẹ́ bàbá yẹn jọ àwọn ìmọ̀ wá sọ̀rọ̀ fáwọn. olówó níjọ́ kan tí a bá wọn ti wá dé àwọn táwa ń sọ̀rọ̀ bàbá ní àbá ẹ̀ tiẹ̀ rí tó ṣẹlẹ̀ lénìí aláwa ni kíni wọn ní sẹ́wọ̀n pé ilé ibi táwọn ń gbé yẹn ní sàwọn nílẹ̀ ní ilé tí wọ́n lẹ́yìn sí pé sẹ́wọ̀n pé ilé ibi tí ń gbé yẹn àti sẹ́wọ̀n pé ilé tí mo ẹ̀sẹ̀ ń pé báyìí sẹ́wọ̀n pé lè yẹ ni mo fẹ́ gbà tẹ́lẹ̀ àwọn níbo ni wọ́n jẹ́ ní ilé táwọn fẹ́ gbà tẹ́lẹ̀ àwọn ti sanwó fún wọn tọ̀hún ṣùgbọ́n ń fi onídọ́là báwọn pé jọ táwọn olè kó wa àwọn tí wọ́n gbọ́dọ̀ ti ń lọ àwọn jù ilé ni àwọn wá rí ilé ni àwọn wá gba ilé ni àwọn wá ní kọ́ bá àwọn mú wá wọn owó àwọn náà táwọn tó fẹ́ gbà nítorí kò ní ọ̀la fáwọn náà pẹ̀lú owó àwọn yìí owó àwọn fáwọn. wọ́n tábà tí wọ́n á dẹ́rẹ̀ ẹ yóò sọ àwọn bẹ̀bẹ̀ náà ni àwọn wá dọ́dọ̀ rẹ̀ níjọ́ kan bàtà àwọn wá dọ́dọ̀ rẹ̀ ó ní àwọn wá dọ́dọ̀ rẹ̀ níjọ́ yẹn náà ni wọ́n sọ àwọn wá dọ́dọ̀ rẹ̀ lénìí àwọn alọba àwọn alọba bá àti ẹni lọba ah, bínú owó yín àwọn àwọn òtí àwọn agbowó ó bá àwọn káwọn wá sọ fún ọ náà àwọn owó yẹn àwọn owó yẹn ti ìṣẹ́ àmọ́ àwọn gbà lọ́wọ́ rẹ̀ àwọn gba owó àwọn yẹn àwọn gbà lọ́wọ́ rẹ̀ nígbà ìṣẹ́ àmọ́ ní bó ṣe wá owó àwọn ọmọ ọwọ́ owó yẹn kíákíá lójú ẹsẹ̀ ó sì owó yẹn wá ó sì kó wá fáwọn àwọn ọ̀sẹ̀. owó jáde kíákíá torí kékeré àlìkìyàmọ bá lẹ́nu o ẹni tó nígbàgbọ́ níbo àlìkìyàmọ nìyẹn ẹni tó bá nígbàgbọ́ níbo àlìkìyàmọ ẹ̀rú ọ̀bà láti dọ́ra ọkọ̀ àlìkìyàmọ ẹ̀rú ọ̀bà kíákíá ìtumọ̀ pé yẹn gbàgbọ́ kọjọ́ bẹ̀rẹ̀ tí a máa ń bẹ nìyẹn. ṣùgbọ́n ní ẹ bí bàbá aláyé gbàgbọ́ bẹ̀rẹ̀ ń gbà wọn kọ́kọ́ wá ni lásìkò ọ̀wájú rẹ̀ kí á mọ̀ kó sọ di ibi ìgbà tó ń tọ́jú owó kankan lè kò sówó kankan lọ́wọ́ bẹ̀ yẹn náà iṣẹ́ rẹ̀ náà ni wọ́n fi fún ẹni tọ̀hún. ọba tó wá jẹ́ aládàámà gbèsè tó yẹ kó tiẹ̀ ní dáadáa kankan tó dáná wájú ọlọ́run àwọn kùdìẹ̀ kùdìẹ̀ ti tọ̀hún òun ni wọ́n tún dì bọ̀ yẹ bọ̀ nìyẹn. ọkùnrin tó rú gbà wájú ọlọ́run ìjọ náà jẹ̀má ẹ lórí ká má jẹ ẹtọ ẹlẹ́tọ̀ọ́ ma ti wa ẹtọ ẹlẹ́tọ̀ọ́ bá wà lọ́wọ́ wa ẹ̀jẹ̀ àdá padà bẹ́ẹ̀ ni ó ní o torí kó yọ gba nǹkan rẹ̀ lọ́wọ́ ń jẹ́wọ́n o. bẹ́ẹ̀ lọ́wọ́ arú ọkùnrin yìí ọlá tó ní rúbò olójú ó tún wá yanu pàtà tó ní wà máa dúnú sá àtàǹkọ́ yìí ní kankan ní kò kankan ò lè wáyé yìí jẹ ọmọ tọ́ hmm. ẹ pé àjẹun lójú nìyẹn ó ní wàlàyé rùdítù láàrọ̀ bí tó bá ti wá ṣẹlẹ̀ náà tí bá dọ́dọ̀ ọlọ́run ọba àbí táwọn alóyédè yìí ta àjìdánà kẹrẹ nílé àmọ̀ nǹkan làbá ibi tó dáa ju àwọn tó dáa ju tí mo ní láwọn ènìyàn náà tó kó fún mi ọlọ́run tó ti wá dà ẹ̀yin lẹ́mọ orí bútẹ́ yẹn ọ̀la ẹ̀lùmí àyè sọ̀rọ̀ ẹ̀lùmí àyè sọ̀rọ̀ débi kò pé ẹni tí ń sọ sí inú rẹ̀ sì bàjẹ́ ọ̀rọ̀ tẹ́lẹ̀ ń tẹ̀ wọ́n àtẹnìkejì rẹ̀ tí ò ní náà ní bá rí o wọ́n àtẹnìkejì rẹ̀ tí ò ní náà jọ wà ń bẹ́ o ní sọ̀rọ̀ báwọn ẹlòmíà sọ̀rọ̀ inú àá tí ìbá ẹ̀pẹ́ ìmọ̀ nìdá ń bẹ lára yẹn ìlú sì fẹ́ lọ bínú kú ẹ̀yin náà mọ́rí burúkú tẹ̀ yẹn ẹ bá bàtẹ̀ mi jẹ́ o bí ti ń ti bàjẹ́ kò sẹ́ni tó ra kò sẹ́ni tó ṣe dáadáa ní fámìlì yìí ọwọ́ àti gbádùn bá ṣe mọ gbádùn náà ni gbogbo ní ibùdó orí ilẹ̀ ìwà náà ti jẹ́ alìkè àmà yóò pa alìkè àmà ẹ̀lọ́dọ́ ti jẹ́ rí ẹnìkan. ẹlòmíín lo bàbá ó tún lo ọmọ báwọn kan já wọn lídà wa jẹ́ ní nàìjíríà nìyẹn ká lo ayé bàbá bàjẹ́ ká tún lo ayé ọmọ náà mọ̀ kí bàbá ó fẹ́rù tiwọn káwọn ọmọ bàbá náà ká tún fẹ́rù ọmọ wọn. ìtumọ̀ bẹ́ẹ̀ nìyẹn dọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn lídà wa láyé lónìí ìtàwọn pílánì fún nìyẹn o àwọn anìkáwọn náà dúró tọ lọ́wọ́ba táwa bá dúró tọ lọ́wọ́ba ọlọ́wọ́ba àlejò ọlá súnà tọ lọ́wọ́ ni wípé ìtàwọn ròyìn òkè ní rí bẹ́ẹ̀ ìtàwọn ròyìn òkè ní kò ní rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tí máa wọ àwọn olówó òun lẹ́rí wọn wọ́n mọ̀ wò ó pé káwọn gbádùn láyé káwọn tó gbádùn láyé kìí àwọn bẹ́ẹ̀ sì ni ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ fún ni lóòótọ́ ṣùgbọ́n kì í ṣe pẹ̀lú báwọn ti ń lò táwọn ṣe aláìmoore pẹ̀lú tọ́lọ́run kó fún wọn láyé yẹn tọ́lọ́run fún wọn láyé wọn ó fi ṣe tọ́lọ́run ọba ni wọ́n tún wá lè fi lè rí nítọ́ dáa ju ìtú wọn ní láyé yẹn wọn ó fi rí nítọ́ dáa ju lọ́yìn wọn àlùkìyàmọ̀ torí pa anábì kúkí kámọ̀ tẹ́lẹ̀ náà yìí pé àlùkìyàmọ̀ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ẹni tí ó ní tó kéré jù lálùkìyàmọ̀ anábì sallallahu alaihi wasallam pé íńtẹ́ẹ̀nì yìí tiẹ̀ wá ní ó tiẹ̀ wá kéré òun tiẹ̀ wá ní nǹkan ẹni táwọn àlè máa wò pé lówó jù láyé ó lọ ọlájù láyé ẹni tí ó ní tó kéré jù lẹ́rìkẹ́ àmà yóò ní ìlọ́po àádọ́rin nǹkan tẹ́ni yẹn lóun nìkan ẹni yẹn sì ló tó kéré jù. báwo alárìkẹ́ àmà fẹ́ rí láti sọ pé eléyìí ti ń sọ yẹn tó ṣe dáadáa ó lé ní tó dájú bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n sí ọ̀rọ̀ tí fún kálukú àná káwa náà ronú sí o ọlá tọ́lọ̀ ń ṣe fáwa náà bó là ń lò táà tó ń gun ọmọ làkejì nínú nàwa bí ọmọ làkejì nínú jẹ́ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé rẹ̀ ṣàǹfààní àtàrà ọlá tó ní ìbànújẹ́ ló tún kó fún un ìbànújẹ́ ni gbogbo àwọn nǹkan dáadáa kódà àwọn nǹkan àlòkù tí wò lò mọ́ tó lè lò mọ́ tó sì lè wúlò fóun ó lè kó fún un ṣùgbọ́n kàkà bébí kó fún un ọlọ́dọ̀ ẹlòmí àti nǹkan ló fò gbogbo àwọn nǹkan tó sì bàjẹ́. tàwa àwọn gbọdọ̀ tó máa lo léwu mà pẹ̀lẹ́. ó jẹ́ pé nàìjíríà ti kọ́ pọ̀lọpọ̀ lẹ́kọ̀ọ́ gbogbo ìgbà tó lu àyíwá kéke àwọn ẹlòmí ń bẹ sẹ́wà ń gbọ́ mọ́jẹ tàná ọbẹ̀ tí wọ́n bá sè lánàá tó bá ti di jọ́ kejì wọ́n dànù. bẹ́ẹ̀ni gbogbo àtàwọn àyíwá kéke la máa hàn tábẹ́ ọbẹ̀ tí wọ́n bá sè lánàá wọ́n dànù níjọ́ kejì ni nígbà tá a wù wọn ò ní jẹta wọn ò ní jẹta náà wọn ò jẹta náà bá ti ṣe ọbẹ̀ wá ti ṣe lónìí òní náà ni ó gbọdọ̀ tán wọn ò wá ní ṣe ìdílé tí ó tán náà o ìjọ tó sẹ́kù tó ń ṣe lóbò ìṣọ́ọ̀bù bẹ́ẹ̀ yà gbogbo náà láti ń jẹ nàìjíríà wáyà tiẹ̀ mọ̀ àwọn tẹ́sí ìṣọ́ọ̀bù lánàá bẹ́ẹ̀ àwọn ìyá wọn là ń jẹ báyìí kọ́nà ń kọ́ sànù wa kọ́sà fúdùkù bọ̀ wa. èyí sì máa ń ṣe ìṣọ́ọ̀bù kọ́sà yìí pé owó tó bá ti jẹ́wọ́ ẹ̀ lórí báyìí tọ́lá bá ti jẹ́wọ́ ẹ̀ lórí báyìí ìlòkulè ní ara ẹ̀ lélẹ́yìí wọn náà irú ọlá wo ló wà lọ́wọ́ tiẹ̀ irú ipò wo ló wà lọ́wọ́ rẹ fóònù ṣe ń lò ó o ẹ yanu pàtàkì ìjọ náà pé kò sí ẹgbẹ́ ìrìnàjò kò sí yàrá a bá tó padà lọ́wọ́ lọ́wọ́ làjìdánà xẹ́rọ́ níyà á tún ní tó dájú eléyìí lọ mò ń kọ́ nígbà tó lọ́ba ju tó ní lọ. ọ̀rẹ́ wa fẹ́ fún un létí ọ̀rẹ́ ní kọ́ọ̀rẹ́ rẹ̀ ó sọ ìbùhù ọ̀rẹ́ rẹ̀ náà wá fẹ́ fún un létí wà wúwa ìhà wíruhu tóun náà ń bá a sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ tí wọ́n jọ ń takùn sọ̀rọ̀ ó ní àkàfàríkà bí ńlẹ́dì kọ́kà mi ìtura áà ọmọ ànẹ́bí ádámà ó ti wá fẹ́ yàrá ìmoore tó o fẹ́ máa ṣàìmoore sẹ́ni tó dá ọ látara yèèfẹ̀ ni tàlẹ́ntọ́ dá látara yèèfẹ̀ ó rí bá àti bàbá ńlá rẹ̀ ànábì ádámà ọkọ̀ kúta bàbá ńlá ọba rẹ̀ fún ni tó ọ̀nà ibi tó ti ń bọ̀ ni àti bí yèèfẹ̀ ló ti ń bọ̀ torí pé bàbá ńlá gbogbo ànábì ádámà tara yèèfẹ̀ lọ́lọ́run ti dà tọ́lọ̀ wa kó kẹ́kàn lé ọ lọ́wọ́ tọ̀ mọ́ wọn ara ẹ̀ fẹ́ẹ̀sì ni tó máa ebi ya kan ló bí ọ látara omi tọ́jú àyàtara bàbá rẹ sí ìyá rẹ náà ni wọn náà ti dìde dídí látara omi ni ọ omi látara omi ni wọn náà ti jáde àbí òun kọ́ náà sọ wọn ní síláàtì lòun tọ́ríkì ni òun náà bá rí pẹ́lá sọ wọn ní síláàtì tọ́ríkì kí yìí ní sèlbí wàtàrọ ìrè abẹ́rẹ́ náà láti ìgbàdí báyìí ibẹ̀ lọ kọ́ pamọ́ sí kó tó wá di wípé nǹkan yẹn jáde látara bàbá rẹ ọ jáde títì yá ẹ̀ka ọrùn báyìí ni tìyá sí wà kó tó wá di pé níjọ́ tí wọ́n ṣe eré ìfẹ́ méjèèjì padà wá jáde wá papọ̀ omi yẹn wá jáde. nínú tó fàtẹ́ń àmgájín nàbùtẹ̀lì láti fi ta ti jáde náà nìyẹn. ọlọ́run bá a lè ń sọ ìtàn yìí. Gẹ́gẹ́bọ́ rẹ̀ náà ti ń sọ fún wípé àkàbárúkọ bí lẹ́bi ìkọlákọ́gà mi ń tòrọ́ọ̀dẹ̀ tó bẹ́ẹ̀ aláìmoore tí ọlọ́run ọba tó dá ọ bàbá ńlá bàbá rẹ ti sànúbì wá dáhùn látara ètò ọlọ́run ti dá tó máa ń kọlákọ́gà áńtà ló mẹ́níyì ó sì dá ọ látara mẹ́níyì ìyẹn ni fún mẹ́mí nùtùbà. tó máa ń wá kàrọ́jù náà ọkọ sọ̀tàn rẹ̀ pé ìpìlẹ̀ rẹ omi báyìí náà ni o ọ̀wá dá ọlọ́run ọba mà látara ọba tó yí omi padà tó sọ dẹ̀jẹ̀ kíkí ẹ̀jẹ̀ kíkí ó di bá sí ẹran bá sí ẹran ó tún wáá fi egun sí i náà wo omi ibẹ̀ ni irun ti jáde bá omi ibẹ̀ lè kẹ́rẹ́ ti jáde bá omi ibẹ̀ lè gún ti jáde bá omi ibẹ̀ ni gbogbo àwọn ìpín kọ̀ọ̀kan tára wa pé títí gbogbo ẹ̀ yàtọ̀ yẹn táwọn ọbẹ̀ òjọra wọn yẹn ibi omi náà mo ti jáde bá. Nàmá ẹ wo ọ̀rọ̀ wọn bá. Wọ́n náà yẹra wo tí àwọn tàtẹ́lẹwọ́ rẹ kẹjọ àwọn tètè àwọn tètè rẹ kọmẹjọ àwọn tí apá ìyàtọ̀ wà ń bẹ̀ gbogbo ẹ̀ yàtọ̀ sí àwọn náà ti gbogbo ẹ̀. ti bí wájú orí ẹ̀ ó yàtọ̀ sí awọ títí ẹsẹ̀ ẹ̀wọ́n náà ti gbogbo ẹ̀fẹ́ ọlọ́run bá ní pẹ̀lá ní ọkùnrin wa ń sọ fún pé tó máa ń ṣàwùwà kárọ̀ jù náà lẹ́yìn náà ọlọ́run wá sí ọ ní ẹ̀dá tó pé pérépéré tó lu àmọ̀ ìpọ̀ ẹ̀kọ́ dá oko tó fi ní ọgbà oko tó wá fẹ́ jọ ọ́ lójú lónìí. làkínnáwó àwọn ọ̀rọ̀ sí ni arákùnrin wa ní tó ṣùgbọ́n tá o ó àwọn ọ̀rọ̀ bí ọlọ́wọ́ bá tèmi lòmí o wà ó ti rí kùmírọ̀ bí ahàdá èmi ò ní mórogún kankan papọ̀ mọ́ra mi ò ní sáláì mórè. ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله لا níbi àṣekọ̀ wá tọ́ sí ọ ní ohun tó yọ òun ni kó ṣe pé dídá fáńkà já mẹ́tàkà nígbà tó wọnú ọgbà oko rẹ kó sàmà ṣá àlọ́ nígbà ah, ah, ah, tó bá rí tó jọ lójú tó nǹkan náà ń lónà bó ọlọ́run lèèyàn máa ń yìn sẹ́yìn bá rí nǹkan tó jẹun lójú nígbà tó wọnú ọba oko rẹ tó jọ lójú tó ráwọ̀ èso tó ṣe tó ṣe wìnì kékeré lọ ọwọ́ jọ lójú ọlọ́run lọ́mọ rẹ̀ kan ṣe dáadáa bóyá wọ́n fa akọyọ ní ẹ̀kọ́ ni bóyá wọ́n kọ́lé ńlá kan ni ó ṣe dáadáa kan ni ọ̀lẹ́ à ń sọ fún yín àdìgbà mójútọ́ mọ́ àwọn àṣeyọrí tí wà lélẹ́yìn ọ̀ àwọn kan ó sì ṣẹ́jú wọn la torí pé inú tí wọn ò dùn yóò sì ṣe déédéé tọ́lọ̀ fẹ́ ṣe lóòótọ́ ẹ̀hẹ́n fẹ́ wọn fọmọ sakọ táwa ni ọmọ òun sì tún ọmọ òun sì láti jọ náà lọ sínú ń tọ̀wọ́ bá ti bàjẹ́ ó sì déédéé tọ́lọ́hùn ọlọ́run sì látò ní lọ ọmọ òun tó gbádùn rẹ̀ lọ. ọlọ́run ti kọ́ wa lẹ́kọ̀ọ́ ànábì ti kọ́ wa lẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ tọ́lọ́run tó tọ́ nínú dáadáa kan allah olóyè ẹ̀kọ́ nìyẹn. Orí kẹ̀kẹ́ tó dáa ẹni níjọ́ kan níbi sallallahu alaihi wa sallam. Àkọ́lọ́ àwọn sọ̀rọ̀ kan wọ́n gbé dìgbàdìgbàdìgbà lọ́dọ̀ àlẹ́bì. Sọ̀rọ̀ yìí rẹ̀ wá pọ̀. Sọ̀rọ̀ rẹ̀ lẹ́gẹ̀rẹ̀ ó rẹ̀ wá pọ̀. Lọ́kùnrin wọ́n gbé lọ́dọ̀ àlẹ́bì. ní kí ló ṣe? o. ẹ̀ẹ̀mẹ́ tó ṣe ẹ̀yin yóò kúrò ẹ̀dínlẹ̀ ṣe wọ́n àgbo rẹ̀ gbà àdéhùnsá béèrè pé bóyá omi bóyá omi ti ti fẹ́ lọ́dẹ. ọ̀kan wa ní òun kàn rí níbi tó ti fẹ́ wá rí ara rẹ̀ tó kọ̀dá ẹ̀ tó báyìí òun kẹta tó báyìí nígbà tó wá tó sọ ó yẹ kó sàkárù ó ti jọ́ níbi ọkọ̀ sàkárù àìsàkárù tó ṣe ìwò ló kó báyìí. nígbà tó dé ìgbà ní mọ́tò ní ẹ́ kọ́tọ̀ yìí máa dá o ìgbà tí ó sì ti dé jọ́sìn ọlọ́run bẹ̀rẹ̀ mọ́tò àlè lásìdẹ́ǹtì. torí pé ojú ọmọ ẹni làkà àlẹ́ àìnù hapù àdìsí yẹn ni wọ́n ti ṣàlàyé rẹ̀ pé àlẹ́ àìnù hapù. òun làwọn èèyàn máa dúró yẹn àjẹ́wà lóòótọ́ àwọn àsọkọ́ gbọ́n náà bá lè gbogbo wa ló kún lójú pọ̀ kan pẹ̀lú ẹni ẹ̀kọ́ tọ́wọ́n bá ti rí nǹkan tó dáa nǹkan sọ ní wípé kí ni o allah àbúkọ̀ kí ni o fi. nǹkan débi kọ́ wa nìyẹn náà náà fún ọkọ ọkọ tó ta ló ma kéwọ́n tó wà nínú kẹ́kẹ́ rẹ̀ ẹ̀lẹ́ àbá hmm, àbá tó ma mèsì jí ẹ̀lẹ́ gbogbo ìkálẹ̀ lórí ọmọ fọ́ọ̀mù látara bẹ́ẹ̀ ọlọ́run bá ní sọlá wa ń sọ fún wa yìí pé ẹ mùsùlùmí ẹni tó ń jẹ́ mú ní òdodo yìí wọ́n ń sọ fọ́ọ̀rẹ̀ rẹ̀ pé a kó sì jẹ́ sí wípé ìdáadáa fàtàjà nàtàkà tọgbàtọ̀ wọnú ọkọ̀ oko rẹ̀ yẹn tó sàmáṣà àlọ́ òlà kò wàtà ìlà kò wúyẹ pé ń tọ́wọ́ lọ́hùn ní ó yìí. kò ságbára kan bì kan lẹ́yìn agbára ọlọ́run ìyẹn ni pé agbára mi kọ́ ló ṣe é ọlọ́run a àlá òun ló ṣe lè ó ní ni àná máa láhùn wá wá tọ́ba rí wípé ni wípé èmi ò lówó tó ọ mi ò ní torí pé mi náà mọ̀ pé ìlágbára tí mo lè fi tọ́ wọn. ṣùgbọ́n wà tí wọ́n ní tọ́pọ̀ àjọ ẹ̀kọ́ sọ nìyẹn o ó ṣe ní ṣéèkì o. ṣùgbọ́n lọ́mọ ẹ̀ pé bá fara bì í ó ṣe ṣe fọ́lọ́wọ́ bá mi áyù tí a ní kọ́rọ̀ ní jannati. ọmọ lè fún mi ní tọ́ dájọ́ gba oko rẹ lọ. wàyúrí sí láàlẹ́ àùsùbáná ó sì lè rán àùsùbáná ìparun. òye ó lè rán kẹ́ni ó lè rán ìparun atẹ́gùn ńlá ẹ̀rí ó lè rán síbi ọgbà oko rẹ̀ yẹn nínú sàmà tí ó wà láti sọ́nà pàtó sí afá ìdá ṣàlàkọ́ eh, tí gbogbo sídà gẹ́gẹ́ bí ilẹ̀ tó lẹ́bù lọ lásán tí ò ní sí ìjẹ̀kan bẹ̀ má tó ń di bẹ́ẹ̀ tó ní bá ìjẹ̀kan bẹ̀ sọ́n pọ́nlọ́wọ́ báyìí lágbára síbẹ̀. sọ̀rọ̀ pé níbi ẹ̀kọ́ ni irú ọ̀rọ̀ tó sọ yìí bó ti sọ yìí náà lè fàyè síbẹ̀ o ṣùgbọ́n ká wá sọ́ra o láti máa sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde lẹ́nu torí kẹ́ni torí kẹ́ni ti sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde lẹ́nu ńgbà míì ó lè wáyé kéèyàn sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde lẹ́nu ńgbà míì yóò sì jẹ́ sí pé àwọn ẹni téèyàn ń sọ̀rọ̀ yẹn ní tiwọn ní gbọ́yé nítorí wọ́n fún tiwọn ni pé òun ló kó wa wọn ò ní rántí ìgbà tó wọn ti sọ̀sọ̀ kú sọ̀rọ̀ wọn ò ní rántí ìgbà tó ti ń tẹ́ ẹ̀sìn èèyàn àwọn ìsìlámà wù ọgọ wùràn àdéhùn kọlọ́ọ̀bà àlejò ọlá lòun kọlọ́ọ̀bà àlejò ọlá gbẹgbẹ́ ni tó ní kọ́ máa jáde ní ọgbà oko rẹ tó fi dé kọ́ gbà oko rẹ lọ́dọ̀ àjù lásìkò ìgbà náà nígbà tó gbẹlẹ̀ ó wà kọ́lọ́ ní kọ́ gbà oko mi tó wà nínú ọgbà oko tiẹ̀ kò ní gbẹ́ngbà kan òun rí sí wẹ́ẹ̀sì oko omi ìfúnra rẹ̀ náà láti inú ilẹ̀ náà àwọn nǹkan ọ̀gbìn yẹn ń rómi yẹn fà fúnra wọn torí pé wọ́n ní rúùtù rúùtù wọn yẹn náà ni wọ́n wọlé láti máa fa àwọn omi yẹn mu fúnra wọn ọ̀nà tí ti ayù sí a máa wọ àgọ̀ràn omi yóò di tí ó bẹ kàláńtẹ́sẹ̀ tí aláwo tọ́lá bá tó wà nínú ìjọba ẹ̀kọ́ wà nǹkan tí wọn ní kó rí lọ́jọ́ náà. ìjọba mùsùlùmí ní ìdílé àsìkò wa ó wù wá ká parí sàn yìí àmọ́jọ́ ti lọ insha Allah ta'ala àràrà dúró ní tí ọlọ́run kankan àmọ́yìn náà nítorí àsìkò pẹ̀lú ògùn ọlọ́run a ó máa tẹ̀síwájú níbi àyà yìí náà pẹ̀lú ògùn ọlọ́run lọ́la kọ́lọ́n kó jẹ́ ká ju ọ̀la lọ wa sallallahu ala nabiyyina Muhammadin وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته